Exercise 1, Part A, columns 1 and 2. Jáde. N kì rara jáde rárá. Wọ ọkọ̀. N kì í wọkọ̀ rárá. Ṣiṣẹ́. N ṣe bẹ́ẹ̀ n kì í ṣe bẹ́ẹ̀ rárá. Exercise 1A, columns 1 and 3. Jáde. Mo jáde lánàá. Wọ ọkọ̀. Mo wọkọ̀ lánàá. Ṣiṣẹ́. Mo ṣiṣẹ́ níbí lánàá. Ṣe bẹ́ẹ̀. Mo ṣe bẹ́ẹ̀ lánàá. Exercise 1A, columns 1, 2, and 3. jáde n kì í jáde rárá ṣùgbọ́n mo jáde lánàá wọ ọkọ̀ n kì í wọkọ̀ rárá ṣùgbọ́n mo wọkọ̀ lánàá. ṣiṣẹ́ n kì í ṣiṣẹ́ níbí rárá ṣùgbọ́n mo ṣiṣẹ́ níbí lánàá ṣe bẹ́ẹ̀ n kì í ṣe bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n mo ṣe bẹ́ẹ̀ lánàá. Exercise 1B, columns 1 and 2. Jáde. Kì derada jáde rárá. Wọkọ̀. Kì í wọkọ̀ rárá. kìí ṣiṣẹ́ níbí rárá. ṣe bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ rárá. Exercise one b columns one and three. Jáde. Ó jáde lánàá. Wọkọ̀. Ó wọkọ̀ lánàá. Ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ níbí lánàá. Ṣe bẹ́ẹ̀. Ó ṣe bẹ́ẹ̀ lánàá. Exercise 1B, columns 1, 2, and 3. Jáde. kìí jáde rárá ṣùgbọ́n ó jáde lánàá wọkọ̀ kìí wọkọ̀ rárá ṣùgbọ́n ó wọkọ̀ lánàá ṣiṣẹ́ kìí ṣiṣẹ́ níbí rárá. ṣùgbọ́n ó ṣiṣẹ́ níbí lánàá. ṣe bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n ó ṣe bẹ́ẹ̀ lánàá. Exercise two, columns one and two. Ọ̀nà. Oh, no. júwe ọ̀nà ilé rẹ̀ júwe ilé rẹ̀ ọkùnrin náà júwe ọkùnrin náà ọkàn rẹ̀ júwe ọkàn rẹ̀. olùkọ́ rẹ júwe olùkọ́ rẹ alábàáṣiṣẹ́ rẹ júwe alábàáṣiṣẹ́ rẹ. aládùúgbò rẹ júwe aládùúgbò rẹ. Exercise 2, columns 2 and 3. Júwe ọ̀nà. N kò lè júwe rẹ̀. Júwe ọkùnrin náà. N kò lè júwe rẹ̀. re. ọkọ̀ rẹ. N kò júwe olùkọ́ rẹ n kò lè júwe wọn júwe alábàáṣiṣẹ́ rẹ n kò lè júwe rẹ̀ júwe aládùúgbò rẹ n kò lè júwe rẹ̀. Exercise 3, columns 1 and 2 fi n kì fi wàrà sí kọfí jẹ n kì í jẹran mu n kì í fún. ń gé fún Exercise 3, columns 1 and 3. Fi. N kò fi wàrà sí kọfí. Jẹ. N kò jẹran. Mu n kò mọmi fún n fún wàrà. Exercise three columns one, two, and three. Fi. N kì í fi wàrà sí kọfí. n kò fi wàrà sí kọfí. jẹ n kì í jẹran n kò jẹran mu n kì í mumi n kò mumi fún. kì í fún wàrà. n kò fún wàrà. Exercise 4, columns 1 and 2. Sọ. N kì í sọ Yorùbá. Tà. N kì í ta ẹran. Lọ. n kì í lọ ilé ìwé pa n kì í lọ pẹja wọ̀ n kì í wọ agbádá. Exercise four, columns two and three. N kì í sọ Yorùbá. a kì í sọ Yorùbá Nkìí ta ẹran a kì ta ẹran Nkìí lọ ilé ìwé a lọ ilé ìwé. Nkìí lọ pẹja a kì lọ pẹja. nke ịwụ agbada aka ịwụ agbada End of Unit 34.